àwòrán ẹ̀kẹfà ọkọ̀ noah onírúurú ìgbà àti àkókò kọjá ádámù àti éfà ti ní láti ìran kan dé òmíràn gbogbo àwọn ènìyàn ló dẹ́ṣẹ̀ tí wọ́n sì ṣe àìgbọ́rọ̀ sí ọlọ́run ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn náà ó peléke débi pé ọlọ́run pinnu láti pa ayé rẹ́ pẹ̀lú ìkún omi ọkùnrin kan ṣoṣo ni ó wà tí ó fẹ́ràn ọlọ́run tí ó sì ṣe ìgbọ́rọ̀ sí i orúkọ ọkùnrin náà ni noah ọlọ́run sọ fún noah láti kan ọkọ̀ ojú omi ńlá kan kí ó bàa lè rí ìgbàlà kúrò nínú ìkún omi tí ń bọ̀ ó gbà á ní ọ̀pọ̀lọpọ̀ ọdún láti kan ọkọ̀ náà gẹ́gẹ́ bí noah ti ń kan ọkọ̀ náà bẹ́ẹ̀ ni ó ń kìlọ̀ fún àwọn ènìyàn nípa ìdájọ́ ọlọ́run àti ìkún omi tó ń bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn náà kọ̀ láti gba ìkìlọ̀ noah wọ́n sì ń tẹ̀síwájú nínú ìwà búburú wọn.